to let Mubad left Malians maybe they are they are the one. But gbogbo ọjọ́ àwọn ọmọ wọn náà lot bẹ̀ so they know they know what Mohbad. kò pẹ́ tí Mohbad tó dé láti London. lọ́pàá náà. lọ́pàá náà. two weeks. ẹni kan àyè máa gílámọ̀ pé more receipts. receipt lẹ́sẹ̀ rìsíìtì tó yẹn tó tó ti sanwó fún Mohbad ó ní láti mú jáde. omire man? eh, to me even that clip eh, there is more to it than just report because um, Mr. Dayo said that Blessing told um, Baba that Mohbad has a lot of money now that he wants to buy house, he wants to buy car after the trip to London. Yeah. So can they pay Mohbad hundred million for for that show? Why not? Two hundred million. They, yeah, they can now. London tour last week now. No, no, no, not concert. Oh. Do you know that London tour is it, London it, tour? Eh? It's more. In London. And we convert the rates then. God bless you. It should be more than that because they would pay him in pounds sterling, not in naira. Not in naira. And so Khalifa gives the white in naira anyway. It, it, it did not. Pounds. It was in pounds, not naira. You know that couple who goes to show every day in London, back to back, back to back. Yeah, do you know UK, I'm Europe, sure that Europe uh, tour is the most expensive. Uh, see, see, I said one thing. I don't think this one can even have a deal with Mumbai about 200 million. Maybe there's another deal. I think that there's another deal apart from you know now. And this man is a don. But they this could be. But trust me, The UK tour was no, hold on, more on, than that. Trust me, it would be more than that. He actually sang in like different places, not just one places. Hold on, hold on. There is difference between uh, an artist is going to his own personal tour. Your own personal tour is different from Africa's uh, own Africa Fest that you will call various artists in Africa. That one is different from from your own personal tour. So just three, just like two or three shows. You know, it's not your own. Somebody just said, "Oh, it's Mobad." So, that they I do think. Somebody just said, "Oh, it's more bad that they will yes, pay him two hundred million." How much is two hundred million in, in pound? How much do you no, think? Oh, is two hundred million in pound? One thousand. Another one thousand pound is in almost. Ah. Uh, one one thousand pounds of today is two is two million Nigerian money. So exactly. wake up. We're talking yeah, about ten thousand pounds. Actually attended that. so if you convert that into naira, do you know how much it would be? hold on, hold on. If you are okay, like okay, assuming Mubad is going to, to the tour that is his own tour with his team, the way Asake mm-hmm. is shut down, O2 Arena, the Arena, yeah. No, but it's just Okay, okay, hold on. Like let me give you one good example. Example. So, hold on. To the music. hold on. let me give you this example. This show, this show, yeah, this show in I don't know if I'm getting or this, you know, Glastonbury. Do you know one ticket could actually cost as much as five thousand pounds? Just one person. Someone to as much. So these are all the things they work out before they pay artists, and all artists were there. Do you would you say because it's not just for one person? This is different situation. No, calm down. This is different situation. This is different situation. You as an artist that you have no already, like Asake, like Asake, you know that Asake shut down his own show. how much is ticket? How much is Asake ticket? No, I, I no, no, I, I don't know the tickets. But what, what I'm trying to say is that Bolu is a promoter. Eh? He will, he will have to pay a lot of artists. He's bringing a lot of artists. So he can't pay 200 million. Ah, I know what I'm saying. He can't pay 200 million. Assuming it is Mubarak talk. that okay, Mubarak, I am going to talk. Mubarak talk. that that is filmed we're not here, we're not here, we're not here to say Mobad is a saint. Like you who wrote this, you are not. You you also you are not a saint. No one saint pass. No one better pass. No one is perfect. So we are not here to say we are talking about Saint Mobad No, but he has a right to live just like every other person. And if, if he has if, committed, don't mind those wrong. don't mind those wrong. Okay, I will drop no, it. Please, don't mind this one. Yeah, God bless you. God bless you for that. So, so yeah, I just want us to just be open head and when they don't when is the security are you on drugs are you on drugs what is the security gonna do so you show me something that went behind go just yeah go on as a promoter he will be the one to provide for the band pay for the, their flights get their hotel uh, their yes. costumes yes. and all these things they have people who uh, a live band that they can rent for the day and pay them if their if their day uh, if their day wages is five hundred pounds or one thousand pounds, they will rent those ones. Hotel if you book hotel ahead of time, you get discounts, you get it cheaper. So they know how to. This is what they do. They know how to go around it. They know how to get the better offer. not even if you go to an hotel or you want to you want to rent a room it is going to be expensive if you are going there with five people you want to rent five people you want to be there for a whole one week they will you will you can then talk about um uh, talk about discounts which they will give to you because you are you are staying there and you, are staying there they, they, one of those rooms can be uh, vacant for the next three days no, with no cost um, nobody in it But now you are coming with five or ten people in ten rooms uh, for ten days. Of course, they will give you a discount. That is how it works. So uh, paying Mobad 200 million shouldn't be a big deal because it is not just UK. It is a tour around UK. So if he has 100 people in Birmingham, he might have 200 or 250 people in, uh, in Manchester. It might have uh, uh, 1,000 uh, people in London like that. And everybody are paying for their, everybody are paying for their, uh, for their tickets to come. And this, and they're not paying for the same tickets. Some pay for, uh, what is it called? Um, what do you call it? Yeah, it, but oh, I forgot this word. What you call it? But people, not, people don't pay for the same price for for uh, for the talk. You mean VIP and VVIP. Yeah, God bless you. God bless you. People pay for those. Yeah, that's what I'm saying. They pay a lot of get money. their money. When you come, when you accumulate all this money together, it's something. So they might do that's it. Something. They, they pay like, as much as ten thousand pounds, depending on where you want to be. Ten thousand pounds. Yeah. Depending on where you want to be. Uh, if there's so, a 10,000 pounds, now change 10,000 pounds to Naira as of today. Yeah, just one person. Is this something? The point now is we don't care how much you know he was going to pay him. The point now is we need the receipt of what he was paid and when he was paid. We don't care even if it was one pound. But where's the receipt? Let him prove to us that he actually paid him because him. yeah yeah he showed us the receipt. That would have that is what everybody he said was expecting from him to say the day that that, that question was thrown at him. They do. People are saying there's a speculation about you not paying. Oh, how could they even say that? Oh, let me just look into my archive. I'll pull out my receipt. You know, case close. But the way you you you, you go around it, it's, it's even the proof that he actually paid him. If if they if he actually paid him, yeah. he wouldn't get to up to this point. He would have come out with the receipt and say, you know what, this is the proof that I paid Mother. This was when I paid him. This was the date I paid him and this is what um, the balance that I need to pay him or whatever. Okay. But it seems like he didn't actually pay nothing because I mean a lot of people have actually came out to ask that same question like when did you pay more back? Show us the receipt and all. If he was actually clean, as clean as he claimed, I'm sure for his caliber, he would have come out and say, well, this is what I've done. This was where I, when I paid, and this was what I paid him. So there was no such thing in the past 11 months. In fact, it went mute like nothing happened or you know, it's it's scary, but yeah, it is what it is. Whether or not it's 200 million or 50 pounds or one pound, let him show to us that he actually paid him. That's the point now. He did not pay. That's that I can I can tell you that categorically. It's even, you know, uh, if you pay him, he would have, they would have slapped us now. They will slap us with that receipt. Because uh, it is not today that they're hearing people saying it, you know, over and over. Uh, Buki just said, mentioned it a couple of times. It's enough for you to post it on your Instagram page where you have people that will view it within one second that is posted. They say, oh, we paid, oh, this is the receipt, oh, you know, but it's because it's not. It's not paying, But God will judge them. they cannot go scot free let me ring that bell bó ẹ ti ń ṣe tipẹ́ eléyìí là ṣe mọ ẹ ti pa ẹ ti pa ẹ ti ẹ ti ń ṣe tipẹ́ ẹ ti ń ṣe ọlọ́run eléyìí tẹ ṣe yìí ẹ bọ́ lọ́rùn lé ó jókòó sẹ́yìn kò lè yín òun dẹ̀ lọ́lọ́run ẹ̀san all of you gbogbo ẹni tó gbọ́ tí ó ṣe kankan gbogbo ẹni tó lọ́wọ́ sínú ikú Mohbad ẹ ní lọ lásán bíjọba yóò mú yín ọba ọ̀run á mú yín á mú yín dórí àwọn ọmọ yín amòyìn lórí ọmọ báwo lèèyàn ṣe máa wà nínú ilé ẹ tó máa kú láì fọ ọrùn rọ kò fapá kọ kò sùn tó kó má poison whatever tó bá inú ilé ẹ ló wà kò now and yet people cannot say tó wà nínú ilé pẹ̀lú ẹ̀ wọ́n sọ ó dẹ̀ ń dùn létí support wọ̀n mi gbogbo ile máa fàkọ́ bí yín di gbogbo ile gbogbo ẹ̀dẹ̀ ó dẹ̀ ń dùn létí yín ó kò pọ̀ létí ilé ẹ̀ ló kú sí. kí more than fifteen people má lè sọ pé nǹkan tó pa lélẹ́yìí irú abẹ́ ọ̀run wo lẹ wà abẹ́ ọ̀run tó ti dí tó ti close lẹ gbogbo yín gbé ẹ níbẹ̀rù ọlọ́run ẹ níbẹ̀rù ènìyàn báwo ló ṣe dùn létí yín ó lọ sí show gbogbo wa la rí fídíò show ó wá padà wálé ó wá kú kò sí ẹ̀ kankan ó bá sọ pé kó ṣe ìrìn lélẹ́yìí ẹ̀ dẹ̀ ń support yẹn ọ̀run ò ní support yín mi mọ ètò fẹ́ ná mi mọ ètò fún yín lówó o iye kí ètò ọ̀bà fún yín lórí ọ̀rọ̀ Mohbad iye kí etí gbogbo yín ti gbà lórí ọ̀rọ̀ Mohbad wípé ẹ̀ sọ́pọ̀tì òkùnkùn lórí ìmọ́lẹ̀ àìsàn tó gbòògùn àìsàn tí owó ò lè wò ẹ máa fọwọ́ yẹn wò bọ́lọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ bẹ àìsàn tí owó ò wò lọ́lọ́run máa jẹ́ kí ẹ fowó yẹn àwọn owó yẹn wò àwọn owó yẹn lẹ máa fi kábàámọ̀ ayé yín gbogbo owó ti gbà kọ́ ẹ̀ ní yó ẹ̀dẹ̀ ní tẹ́gbẹ́ bólúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ torí ìkànnì yín ìkànnì yín ẹ jẹ́ kájọ gbé kájọ gbé nàìjíríà kájọ tún tún ṣe let's call a spade a spade what was what is wrong is wrong there is no other way gbogbo ilẹ̀ gbé lóyìnbó ẹ mọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ ní lóyìnbó pàmò ṣe máa pèèyàn tó bá tó bá ní o you are there but you can't say tẹ́tẹ́ tí ikú mẹ́rin máa pèèyàn kan lẹ́ẹ̀kan náà èèyàn kan ó ti kọ́kọ́ kú nígbà tí eh, prime boy pa ó tún jí bàbá tún ní kọ́ wá lu ìyẹn náà tún pa ó tún jí nọ́ọ̀sì ló tún fún lábẹ́rẹ́ nọ́ọ̀sì náà tún fún lábẹ́rẹ́ ó tún jí báwo ni kúmẹ́rin ṣe fẹ́ pẹ̀yàn kan. àti tó bá jẹ́ pé yín ọlọ́run lẹ ti ń ṣe bí nìkan tá ẹ̀ bá ṣe lẹ́yìn ọmọ àìsè beach ọmọ awọ yín rí ẹ máa sunkún ẹ̀ ní rómi wọ́n bẹ̀ yín ẹ̀ nílé dúró ẹ̀ nílé dúró ẹ̀ nílé dúró láti máa sunkún torí ìka ìdá ènìyàn ẹ̀yin gangan lẹ̀ ń gbénú èèyàn tó fi ń pèèyàn ní àìdá tábà tí ní ká wá èṣù ẹ̀yin gangan lè ṣù ẹ̀yin gangan lè ṣù gbogbo ẹni tó bá bá bọ́ lára ẹ̀ rí kò ní gbàdúrà kan tí bàbá Mohbad rí nígbà tó yẹ èèyàn ṣẹ́gun sí láti àárọ̀ ọjọ́ lọ́jọ́ tó kọ òun nìkan ọmọ yẹn lọ sí sùkúl ọmọ yẹn sì kìíní ọmọ yẹn ṣe yẹyìn dùn ni o ó fẹsẹ̀ rọ ni o ó wá dìgbà tó yẹ kó jẹun ọmọ ẹ̀wà kan lẹ́yìn ọ̀kan àwọn kan tó wá jókòó sẹ́yìn wù mí ọlọ́run ò ní sí lẹ́yìn yìí. the music let me have my rest for today thank you for having me on your platform. Thank you so much, ma'am. God bless ma'am. God bless you, ma'am. I think this is just my opinion. This is my opinion, yeah. uh, script saying, oh, he was scared, he was worried, he was panicking. Well, Mobad is not here to defend himself, but obviously he will say anything, anything just to support Yabojo. And a lot of people would be asking this question because if you listen to when Yabojo came out recently, she said, I'm supporting me based on the fact that her mother in law was supporting her. Like, does that even make sense to anyone that has sense in their head? you didn't think that oh i'm supporting her based on the fact that she was a video people are bullying her the senseless thing she could come up with is i'm supporting her based on the fact that her mother-in-law was suppressing her which we all knew what was going on anyway but the point now is with all the script Ayabojo wrote in regards to this mobile spy our partner came to buttress that point by saying, Oh, he was scared. He was really scared. He told me this. He told me that. Of course, you would say that because Moment is not here to tell us, no, that was not what I told you, this and that. And it's just as if he saw that as an opportunity to come out to say, oh, yeah, I can testify to the fact that he was actually scared in London. But when the question about whether or not he made the payment came up, you know, he made whether or not he made payment to Mobad, you would notice that his countenance changed and it was not so straightforward anymore. He kept you know, deflecting every question asked after that. So my point is, for someone that is, you know, they like they like receipt. For someone like you would have come out for the past eleven months and say, you know what, I understand a lot of people asking me, you know, whether or not I paid more, but it would have showed the receipt and say, yeah, this is the payment I made at all. None of that happened for eleven months. This man went mute. He went mute. He didn't say a word. And mean, Yabodre is running back and forth, you know, here and there. What is our gain from this? That's the question we should be asking. What is our gain? Why is she going here and there? And secondly, Wumi is somewhere. Wumi, why has movie Wumi moved to her? And another evidence was what um was the VDM show today. Why did she have to, you know, operate Wumi's account? Why? Because it, eh, let's let's ask ourselves this question again you remember when Wumi was posting everything she was posting the other day? I was saying to someone like, "Hold on, mm. Wumi, I've heard, I heard Wumi speak a few hmm. times. Mm. She can't compose this, you know, send, grammar. This is bit too mm. much grammar for Wumi to compose." Wow. Well, I'm sorry to say that, but that since then I've been noticing like, no, this is not her. I don't know. I think I told uh, what's her name, um, Nehi, like this grammar. This is not Wumi she's she's not the one. So for you to go as far as you know doing uh, posting for on her behalf, writing all this on a woman's behalf, there is more to it than just supporting women. There okay. is financial gain, there is selfish interest, and there is a lot of things, you know, surrounding the fact that Yabo is all over the place. And bear in mind, bear in mind, if women can do this, you, she betrayed her own sister and ran to Yabojo. And then in the same Yabojo is the same, when uh, Karimo came out, Wumi ran again. She ran back to her again and said, you know, trying to pepper Karima. All these things, all I mean, there's a lot going on behind the scene that we can see, and I can guarantee you that Yabojo knows a lot. But Wumi should just keep note that she thinks that Asi creates herself with Iyabojo, but it's only a matter of time before she turns her back on her. It's better she continues to sing at home, but the, on um, this, on the 11th, she should keep, she should, <laughs> she should keep uh, like, high because even, <laughs> I mean, look, all her team right now, they are now turning on VDM and uh, Yomi. Yomi, both these are their target. Those two people, Yomi mm. and uh, VDM. Like seriously, if you're standing on the truth, why are you running elter skelter. Why are you scared? Why are you worried? Why do you have to go out there and start cursing people? Because you knew. Most of the people supporting Wumi knew the truth long before now. They knew everything that they might not know how it happened, but they have the sense of what happened. They have the idea of what happened. Take for example the audio Karima played the other day in regards to my husband is owing more bad. And, you know, if this is what I can do to write off my debt, why not? Why not? There is more to it than we can imagine. Mon- the money involved in this is not like chicken change or, you know, there is more to it. She knew a lot. Her husband knew a lot. It was used and she used it really, really well. And we don't know what is going on now until on the 11th. So I just pray that everything goes well on that day because <laughs> Nigerian court, Corona Inquest, well, we all need to pray for that day. And as I said, we still need to pray for Mobile mom because I think she now has the sense of her being played by this set of people. So she i think i think i believe she knew now that they are playing her they've been playing her for a very long time so what we need to do now is just to keep praying for her and move us back i'm not saying they should reunite according to what Hyman said they should there might be a point there should be a point of contact between them at least for the sake of their son so yeah if the whole family unites together we can get justice and Justice for Mubad and justice we shall get. why I don't know why uh, Polo is suffocating when they are asking him about the money. I don't know why. I don't know why. I don't know. This their case is so complicating. And I think something is going on between them recently, to be honest. Mm yeah, something is going on. The chemistry is mm, is dropping. Really? Yes, the chemistry is dropping. Trust me. the chemistry is dropping. But when you look at this, uh, the video Yabo, Yabo posted for our daughter's um, boyfriend arrival or entertainment, whatever, you know, towards the end, that's where they showed Wumi Can you see Mumi's countenance towards them? You, Can you say something about that? Yeah, um, Oluwayomi, why are you pained? <laughs> Look at your comments. okay, Oluwayomi. No, you two just read that comment. Who are that kind of dust between us and you? Mm. Who? Check yourself. Denise, go your co-op, you're no, no, no, no, no, no, no, no, no, no, no, Hmm. ló yẹ kó rẹ́rìn ni pé oh my god kọ́mẹ̀ntì yẹn tábìlì tó tó fi rìn gosh so when you see Wumi's countenance there when uh, Priscilla was hugging Wumi I'm reading meaning to that to that look. I agree with you. Yes, I'm reading. yes, I'm reading meaning to that look. that look it, kind of mm. so you lè pa ọkọ tèmi so ẹ̀yin wá ọkọ fọmọ tí or you can advise me to keep my old husband and you want your daughter to have a you understand. exactly. ah gosh. Oh my serious oh. Even if you didn't get justice. Hand, sorry, Katie. On the other hand, the Priscilla was also like, mm, I'm sure it's a person. I, yeah, I know. <laughs> you get <laughs> ah, it. Tomorrow. <laughs> Mm. Oh my God. You no, I say, if you look at that picture, it says a lot. yes, <laughs> because look at everyone in that house, the way they were rejoicing, you know, the way they were carrying Liam, ah. everywhere is bubbling. But just look at Wunmi countenance like, ah, and they taking Poko Temi, even they face me, possible. What do you say? <laughs> Wow, what do you? Molo. Oh, look at the picture. Molo, look at the picture. Is this way? Fast. Like in the Tanzania. àwọn ta tó wà méjì wà pa ìdá ara wọn. iná yẹn máa láàrú gan-an. ṣèjọ ó kí wéré ṣèjọ ó kí wéré. ṣèjọ ó I swear that's why. Mọ̀rún mọ̀rún o bẹ́ẹ̀ gbé Yorùbá mọ̀rún gbẹ́yẹ̀ Yorùbá bọ̀ sí bẹ́ẹ̀. Mọ̀rún gbẹ́yẹ̀ Yorùbá o kò bẹ́ẹ̀ swear, I had to watch that almost sometimes. Like, <laughs> yeah, you know, you know, Moro, when you look at the way she's hugging her, she's she's pushing out her bum bum like, then oh, you get your bum saying, you understand? <laughs> That's all I can. That's all I can. See how I do. Olóṣì, mo àgọ́ fún mi o. Ó feel? wá lọ fi ìyáàmù á. Ìyáàmù ṣe tẹ́lẹ̀. Ó tún wá fi you rẹ̀ ìyáàmù ṣe tẹ́lẹ̀ yẹn tẹ́lẹ̀ bí ah àdìgbò wọ̀ wọ̀ náà. nǹkan tó mí nìyẹn. ha god lord where is that eye. <laughs> ìyá mi lọ fi ṣe tẹ́jú bí ẹ. ìjọsìn lọ kí ìyá ẹ wí mi. pápá fún sí péjì tàbí àti ìdè máa this boy eh, I am feeling sorry for this boy. I am feeling so sorry for this Tanzania boy. Most of the music. Don't jam àgbákò. You don't jam àgbákò. Ṣé o rò pé bàbá yẹn gan fẹsẹ̀ méjì dúró ni? Ah. Kìrìkọ́tà leg ni bàbá yẹn lò. Kìrìkọ́tà. Because ah. you use kìrìkọ́tà leg to stand. It's not standing with the full legs. Forget it. Ah. You think he doesn't know what he's doing? Ah. yóò mọ̀ ọ́ tó ń dù. Ah. The guy wants to come and cash cruise in Nigeria. He wants to come and cash uh, money in Nigeria. Bọ̀bẹ́lẹ̀ Bọ̀bẹ́lẹ̀ He's just the guy just came to build his Nigerian fan. That's it. He, is using them more than they are using him. Trust me. Okay, hold He's hold using them more than okay, he's using okay, so, okay, hold on. So, Diamond, Diamond, uh, you don't have his own fans in Nigeria. There's a lot of artists that have their own fan Wait. you see his video? Did, the music. Did you see his video this morning? Did, you see his video tying our shoelaces? This boy no come with your papa. He no come with your mama. He no come. With With anybody, o oh, kò fẹ́ kọ́ rẹ̀ dàbí ọ̀rọ̀ Mohbad tó lọ gbàṣọ àgbàdà sí wọn lọ́rùn. Èlé náà ti gbàgbàdà tí ẹ̀ ló máa wọ́ sí i. Èlé náà ti gbàgbàdà wa. Àgbọ̀njà. Ọjọ́ wo ló jìnnì sí Nàìjíríà? Ó ti sáré ṣe introduction. Mo oh, photoshoot ni, náà ti lọ photoshoot ni. Photoshoot ni. Pẹ̀lú pẹ̀lú táwọn Tanzania ṣe fáìsì. Ọlọ́run, àwọn tó ṣe cup, natural cup. Eh? Tí ìdílé kí ayé àgbẹ̀ everything stand by. Ẹ ẹ ẹ ó ní gbogbo. Ṣé àwọn pípú ìdábì àwọn Sàùtì ni? Tanzania àti South Africa ṣe bílù tí wọn ò gbé ni ṣé ẹ̀rọ tó yẹ wọn ń gàn ni bọ́ pọ́blẹ́mù àwọn eléyìí ni pé pọ́blẹ́mù àwọn eléyìí ni pé tó bá fi lè ká lójú wọn èyí tí mo bá dì fi ni pé àwọn ẹbí mi máa wá fún ẹ oyè hmm. àwọn máa lọ gbé ìbọn wọn máa pa wọn máa pa ní sí ọsàn. pọ́blẹ́mù àwọn eléyìí nìyẹn ọ̀ráyà tí wàá ní pé ọlọ́run máa dà fún ọ̀rẹ́ ọjọ́ bá fi ìjà báyìí. àwọn ń fọlọ́run jà kí ló kàn wọ́n. àwọn aláìní wọn máa pa òun. this guy, uh, sorry, this guy has walked into a lion's den. No, I'm telling no, you. My condolences is his family. My condolences is his family in advance. I'm telling you. I, I, give me back make am stop eh. I've heard a lot about this case before I thank you it's like ẹni tí òun ẹni tó ń fi ní ṣeré ni eh, in the whole country nobody could go up for Iyabo Ojo's daughter except this guy I see the guy has sense That guy guy is trouble I'm telling you all right. ẹni Let me see. there is this saying there's this saying tó máa sọ pé. just remember oh, him in your prayers. ọ̀rọ̀ oh, tí there's this saying ní Yorùbá wípé ọ̀rọ̀ tọ́lọ́ tí bá máa sọ ilé ẹ̀ ló wà yes tó bá ṣe sọ pé Mohbad kò mọ nǹkan tó ń sọ ìgbà tí gbé kò mọ nǹkan tó ń sọ ìgbà tó ń sọ pé Wùmí fóònù mi àná statement tó lè kú bẹ̀ yẹn níbẹ̀ fẹ́ pa mí tọ́ba ń dókòwò nǹkan tó sọ ibo ló ti rò jáde ọpọlọ ẹ̀ nìyà. mo kàn ń wo gbogbo kínní yẹn ṣe ni pé yóò lé nǹkan tó lè. ọ̀pẹ lẹ́yìn ẹ̀ ẹ ẹ kí ẹ kí bá dìbò sọ̀rọ̀ mi ni kí ló máa yọ ọkọ jáde ó máa pa sùkùn. ẹ mi ò gbọ́ dìgbèsè. mo mú pé èyí tí mo tí mo fi rí pé tó bá fa mí ìlú fámílì ẹ̀ máa wá fún mi ilẹ̀ ìlú fámílì máa jà. àwọn eléyìí ò ráyè àti màtọ̀ tó bá rìn máa lọ ìgbòho fújì mi. eléyìí máa lọ ìgbòho máa lọ ní. títọ́ tí wọ́n strong náà kálẹ̀ kálẹ̀ ló wá ṣègùn kan sí statement yẹn. bí ọlọ́pàá má lè tiẹ̀ wò ó pé òkè ẹjẹ́ àwọn obìnrin fi ṣe case ṣùgbọ́n ọ̀bọ yìí ló sọ̀rọ̀ kò ṣe kó sọ sí lẹ́nu kò ṣe pé ó kọ́ síbì kan ó sọ jáde ni. ọlọ́run ṣàánú ìlú wa o kọ̀ọ̀kan èèyàn máa rí obvious kọ́ bá dẹ̀ lọ láti lè rí obvious. àwọn èèyàn ló wá ń ṣe investigation ọlọ́pàá ẹnjìnìà ṣé èyí bí kò ní pé ìyàbò ìdúró máa jẹ́ kọ́rùn ọkùnrin tó wà òkè tó já rẹ̀ àwọn dègbè náà rán fúnpá fúnfẹ́. ẹ tó lè control ẹ tó lè ra Lamborghini fún tàbí lọ lè gba gbogbo owó ẹ lọmọ pé láìfọ Kardashian ló fẹ́ live ló fẹ́ máa gómìnà ṣe rẹ̀. àwọn ọmọ role model gbogbo wọn nìyẹn hmm. àwọn Kardashian kọrí kí family wọn tọ kọ ṣe ṣó òun kọ máa control ẹdẹ ta society rù ẹ pàdú ìmọ̀ ọmọ ọlọ́mọ wo wáyà wẹ́ èmi ò mi ò mi ò pítì gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ lórí mi ò gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ mi ò pity wọn because ó kú tọ́nà wáyà tó fẹ́ wáyà tí gbogbo yín tàpù lọ lórí ẹ̀ wọ́n dẹ̀ yọ attention kò sí ẹni tó tiẹ̀ lè sọ̀rọ̀ pé à ẹ̀pà náà ògo wa gbogbo yín dẹ̀ dákẹ́ gbogbo yín ò lè sọ̀rọ̀ wọ́n tún wá ń bẹ̀yìn àwọn tó kó yín jọ mo wo fídíò kan mo wo fídíò Mohbad kan tí ẹ pé ó ń gbá table tennis gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn ló wà bẹ́ẹ̀ wọ́n ń gbá table tennis. Mohbad the manage everybody all of a sudden gbogbo ilé dákẹ́. bọ̀bọ̀ tó máa ń jó fún ọ yẹn kí lorúkọ bọ̀bọ̀ yẹn lifestyle àbí. lifestyle. lifestyle ní ṣe bí ẹ sọ pé mo ya wèrè ni pé then a máa rẹ́ni tó ya wèrè ní ìsìn nígbà tá a bá fọ gbogbo ẹ̀ lójú. mo ọ̀dọ̀ lọ́dà gbọ́dọ̀ lifestyle náà mo ti wo fídíò yẹn mo kàn wò pa ah, ah, kò dẹ̀ sẹ́ni tó lè dìde fún bọ̀bọ̀ yẹn gbà òkè ah, mo tiẹ̀ fẹ́ fẹ̀mí mi dì kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ everybody dẹ̀ gbẹnu dákẹ́ àwọn ẹbí ẹ̀ náà bí direct family ẹ̀ bọ́ ti ẹ̀ ń threaten ṣé àbúrò ìyá àbúrò bàbá ọmọ ọmọ ìyá ọmọ ìyá ọmọ ọmọ ọmọ ìyá bàbá kò sí extended family kankan tó lè sọ pa ah, kọ́ má lè jáde pé ah, ah, kí ló pa bọ̀bọ̀ yìí kí ló pa ọmọ ògo ẹbí wa all the family all his friends everybody yẹn dákẹ́ àwọn tó tiẹ̀ wá tọ́ mọ́ most people gan tó ń sọ̀rọ̀ ẹ̀ lénìí àwọn tí wọ́n mọ̀ rí ni ninety nine percent àwọn tó ń gbé justice for Mohbad hmm. sórí yìí wọn tiẹ̀ most of them ò gbọ́ Mohbad rè ah, ọmọ ọ̀gá ọ̀gá ikú tó pa ìyá tíṣà àbí báwo ló yẹ sọ. lọ wá kẹsẹ̀ tẹ̀ jáde kó kí ẹ. Ah, ikú tó pa ìyá tíṣà ó lè pa. pa àwọn oníga ó lè pa àwọn ẹnjìníà. ẹyẹ ló fò ó lè. Ah, èmi ò mi ò rọ́ṣọ̀. never come why you dey ask why you can't dey ask okay they travel eh go travel go travel I bet they disturb my video jare dey go travel travel. so come. ọ̀rẹ́ Please continue your your analysis. You, you start from the picture. So, as I you learn. Moro, you are so interested in the picture, abi? <laughs> Oja kan jealous ọmọ Ìyábọ̀ Òjó. Ah. No, no, no. This no, no, no, no. It's the look. It's the look. This is not about the. Listen, it's the look. I mean, go and look at the picture. This is not about her particularly. This was actually about Wumi. This they is not look, about her. No, no, no. uh, the wedding picture I saw. It seems no, no, like... no, not the wedding picture. Not the wedding picture. Not the wedding picture. This is Wumi and the other girl. The look they were giving each other yeah. and the, yeah. their body countenance in the picture says a lot. So you need to go and see that picture. I had to watch the video. Hey, eh, eh, Kimini Gawani, engineer. Hey, Kimini Gawani. Keep life on that will Ìmọ̀lẹ̀ pé mi ò mọ̀yàn tẹ́ ń pè mí ní gírámà o. Wọ́n kọ́ lọ fún olórúkọ bí lánàá ẹnjìníà. Nígbà ah. wo ni? Ó ń parọ́. Àwọn sùdúrà ìkúrẹ́ dá. Irọ́ ò dá. Ẹ̀ẹ́dìmọ̀lẹ́tì eh, eh, ni eh, <laughs> <laughs> Unigama. Ah, mọ̀mí yé ti sùn lọ́wọ́ wọ́n lọ sí ìdálẹ́ yìí fóònù wọn yẹn gan-an kó má lọ jẹ́ pé ojoojúmọ́ lọ. ẹnjíníà kọ́ ọmọ píktọ̀ tá à ń sọ ṣorí gbà tí bọ̀bọ̀ yẹn dé tó lọ tán ṣe welcome kinní fún the end of that video tó bá rí look tí priscilla fún mi tá méjì fúnra wọn là ń sọ àṣọ engagement kinní wọn. ẹ wọ́n lè máa ṣe wọ́n lè máa plan pé ṣèbí mo ti yanjú tèmi bàrẹ̀ máa ṣe lè lókù báyìí. báwo ni ìṣe ní fún lójú rẹ ojú kò fi wò ojú kò fi wò yẹ. ẹ mọ ọyọ bá. bọ̀bí wọ́n mi gan ẹ bá mi yóò bá gbòòrò ọ̀dọ̀ ẹ mọ̀ wọ́n Yorùbá fi tàmáwò yẹn tí èèyàn kan máa fọwọ́ ẹ̀ dájọ́ tó bá fẹ́ fi tì. tó bá fi